وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والسلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وبركاته. وبركاته. وبركاته. بلغ الله سبحانه وتعالى أولادي رحمة الله منهم بذلك يجوز رحمة الله وفي المشيخ والمعروف وصلب الذي أقرأ فيه الشهدين قال عمليون تقول عمليون يعملون وكيل يعملون بذكرية الله بأن النبي محمد صلى الله عليه وسلم جبنا بركة ولم نصغر وسيكون يسري عن ذلك الله أن الله مجاه ما كفر وما كفر به ومن أتيه ما كفر أسأل الله بركة رضي الله عنه وسلم يسيره وعلى والبركة لا يعلم حقيقتها إلا الله Berikan warga dari Allah yang mengatur Asal warga yang berkata Ilmat dan rasa dan makhluk Allah mampu Serta isi Allah berkuah Ibu mampu berkuah dan Allah berkata dari Allah yang berkuah Bagi Allah bagi warga satu Bahasa mahasiswa dan Nabi Umar àyíkúyà ọlọ́run sáàjú mẹ́rin ní àgbàdà àyíkúyà sílẹ̀ ọlọ́run gbẹ́rẹ́sọ̀rọ̀ wọ́n ti ní ọmọ ẹgbẹ́ òjì ọlọ́run ní dáadáa àkọ́kọ́ يقول زيارة ولو تخرج غير الميزان يسمونه الذي ولد عليه هذه الدورة الدورة الديرة ليست مجالية المرأة الصالحة آه، لذلك يفعلون حتى هي الصابعة صابعة أيوة والصابعة أيوة. ولكن الدين ولهم في يوم القيامة قال على الأنبياء وإليه يوم أحيى الشيخ أبو الحق آه، الشيخ سليمان حمزة يذكر في جبل ọ̀rọ̀ ti wá láti wá ní àwọn lọ́dọ̀ àti ọlọ́pàá tí ó máa bẹ̀rẹ̀ láti máa ń rí ọlọ́pàá ọ̀pá nígbà tí ó wá ní ibi ọlọ́pàá tó ká ní ibi ọlọ́pàá tí wọ́n jẹ́ ọlọ́pàá ọlọ́pàá tó wà máa wọ́n lẹ́sìn rẹ̀ ẹ̀rì ọlọ́pàá sọ wọn bí láti fi ọjọ́ náà láyọ̀ ẹ̀sán láti fi láti alẹ́ fún àwọn náà

àti ẹ̀sìn ní ìdílé láti fi àná láti ẹ̀sìn ní owó ọjà wa náà. Nígbà tí ìjọba àmọ̀gbé òun fi ẹ̀sìn báyìí lọ́dún tó fi ẹ̀ báyìí. Lọ́dún tó gbà tí ọba ti sún lórí fún ojú ìlú báyìí. Ẹ̀dọ́ ló wá fún ìyá fún ọmọ ọdún ó lè gbọ́ pé ó mú ẹgbẹ́ ìwà nílẹ́sì ní sọ́nà tó wà ìlú ìlú lọ wà nínú rẹ̀ ìjọba bá lọ sí ìlú olówó. Wọ́n sọ fún mi lọ tó ti lọ kàlẹ́ tó jẹ́ kẹta níbi bá ti rẹ̀ kí lọ kàlẹ́ tó ti kàlẹ́. Wọ́n sọ ju bí ọmọ ẹgbẹ́ látọ́jà tó sọ lọ́gbẹ́jà tó sọ lọ́gbẹ́jà tó sọ ẹgbẹ́ lọ kàlẹ́ tó yẹ kó kàlẹ́ kàlẹ́ olówó. Àwọn afọ àwọn àdàmú wọn tó lé ní wàhálà. Ọlọ́run tó wá lé kìí, ọlọ́run tó lè wẹ̀ mọ́ ọ̀nà. Wọ́n bá ti lè wẹ̀ lọ́wọ́ ọkọ̀ ọmọ fún wa ní. Ó yà ní ìtàn, a ti lè lọ sí láti ìgbàgbọ́ àti tó lọ sí àpapọ̀. Sórí ẹ̀, láti lọ bá àlọ́ dáadáa, ìwé ilé ọkọ̀ kọ́lù sí àlọ́ ìlọ́sí ọlọ́pàá lọ́pàá ní ọdún bàbá. Ẹ̀rù oye, láti mọ́ sí ìfọwọ́sọ́sọ́ tiene que ver con el ولا تكتبوه يجب أن يتجاهل Ilé tó ní Màdínà tó tó kúrò sáré ayé àti sórí àlásán. Bọ́dà Màdínà ti bọ́dà àdúgbò náà ẹ̀ẹ́dẹ́gbẹ́wé nígbà tó kú ní ojúbọ́dún ilẹ̀ ẹ̀rọ lọ́pẹ́lá. Olùbáwí ọ̀rọ̀ àti ọ̀gá ń tẹ́ ọ̀gá Nàìjíríà ní ìyá àtàkọ́. Yẹ́lẹ́ là ń sọ àgbá nínú. Nínú orílẹ̀-èdè Sọ́ọ̀lù. صدق الذي يجعل عباده وأهله دور الفضل أجمل تمكن أجمل كامل يا وحياة المؤمنين أو أنت من دار حسنهم بالفترة فقد فرحتهم بالوين أو الوصية الأولى هي لك نوافع يوم الشكر والدين وكذا وكذا وكذا فاطمة ولقد ما وبينا ولقد الله عظم فأوانهم ويقين نصيحة إن من الميارات هي سيد الدنيا دين النصيحة دين النصيحة Ẹ̀sìnkí àpẹẹrẹ yìí, ẹ̀sìnkí àmà àpẹẹrẹ ẹ̀sáàkì yìí. Àwọn ọmọ ìgbà láti ọdún yìí, àti ìsìnkú wọn fẹ́ ti a ní orí ṣe pẹ̀lú ìdílé

tí a lọ́bí ẹ̀ ọba wa dá sí i. Ìbá ọ̀pọ̀ tí wọ́n fẹ́ ká ọ̀pọ̀ sí i, ó bẹ̀rẹ̀ pé wọ́n fi ní ẹ̀ wọ́n fi ní olùdílé. Ó rà lọ́nà ọ̀rọ̀ ọdún tó lọ́sẹ̀ ní. Ó bá ti kọ̀ wọ́n pẹ̀lú ẹbí mákìlì nìkò àpàlà ọdún ìyẹ̀dú. Àyíká ìyẹ̀dú àti ìyẹ̀dú. Èyí tó ń pè pẹ̀lú pé àwọn tó ń ọ̀rọ̀ bá rán ọ̀rọ̀ mọ̀lẹ́bí láàrin ọkọ̀ àtàrí àjẹ́jẹ́ lọ àpàdé wọn ní ẹgbẹ́ lọ́wọ́ orí àpáàmì náà àpáàmì náà náà lórí ẹ̀sùn àgbélé ìṣẹ̀rí àwọn ọmọ ọmọ ní ìṣẹ́kù ẹ̀ ẹ̀sùn ọjọ́ àpáàmì náà Àbàwà sàárì lẹ́yẹ̀ tí kò sùn ní ẹni, àwọn àjọ́ ìṣẹ́lá àwọn sàárì nípa tó ń fi ọmọ pàtàkì lẹ́bí ẹ̀ kò ní ọ̀rọ̀ lórí ìlú wa. Àbùkọ̀ ọ̀rọ̀ ilé, ọ̀rọ̀ ilé àtàwọn ọ̀sán tó tó, ó náà ní ọmọ sáàkà àwọn àkọlé ìdí yóò ní ṣe pẹ̀lú àìsáìsáìsì ọ̀rọ̀ tó jẹ́ lọ́pọ̀ àti ìlànà bí ọjọ́ tó lọ́pọ̀ lọ́pọ̀ tó wá láti wọ́n lágbára kí ní wọ́n sọ wọ́n ní ìlú lágbára ó yóò lágbára Ìtumọ̀ ọgbà ní ìlú, òun náà ní pé ọba tó dára wáyé وخلقنا الذكر والأنثى دورنا ودورته ورب النبي الإسلام مدرس الإسلام القدامين تركي الأسئلة من كل نظام لا تجسم والعين بدون الرجال يقين كما قال لا يشكر في الخير تذكر الله لمن لا بل مدرك يدل على عليه من مرض فرعون طيب نعم ايه نعم كما سيد لا يزيد الذي تتطور من كلامه نعم ومن الله أن يزيد ìdílé pẹ̀lú àpẹẹrẹ. Ó sì mú bẹ̀rẹ̀ kan ní ọlọ́wọ́ ní apá ilé ìfọkànlẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu ní wàlàjẹ́ rẹ̀. Ọlọ́pàá ń jáwọ́ lápọ̀ ọjọ́ lọ́nà. Bí àwọn àǹfààní jọrọ pẹ̀lú jáde lábẹ́ ìlú ìjáde náà. Èyí wọ́n ti ní ìlú ìjọba ọ̀rọ̀ láti wọ́n sí àárín ìlú ولكن عليهما يمن قبل الزواج إلى أن تكون الجسم وتكون الجسم الله في أرض الله وقال السيد عبد الوزير الدين كل مسلم ولا يسمع أحمد صبر وسائر المسلمين بالجلال ورسالة بدر أقول يوم بدر ẹni tí ó lọ àbẹ̀rẹ̀ tí ó lọ ayẹ àbáwọ̀ta ẹgbẹ́ láyé fún ayé èyí lọ́kọ̀ fún ọmọ tó bá bẹ̀rẹ̀ àwọn kan wọ́n ní ìtọ́jú sáfẹ́ ní ìfọ́ ọ̀gá tó láyé láyé àtò ní ayé àdìgbàgbọ́ lọ́kọ̀ wọn. فنقول بسم الله تبارك وتعالى وحوله وقوته أبي ولدي أتقطع والذي يقول الفهم الصحيح نحو الغرام قال الصبا إذا صلي أقولكم سيدون أقولكم هنا nípa dákú ní ìgbéyàwó nípa ìsìláàmù. Ìgbéyàwó kọjá pé ó mà bí máa ń àbí ìrìnàjò láti wọ́n kàbí bọ̀ ọkọ̀ ní àwọn ẹ̀. Lórí ẹ̀rọ wà nínú àgbóyí wọn ní bẹ́ẹ̀ lọ́kọ̀ àtàgbóyí ẹni tá a fẹ́ fẹ́ tó tó bẹ̀rẹ̀. Ibi táwọn fẹ́ fi táwọn gbà lérò sí ìnáwó ìjà tọ́jọ́ ní ọmọ ìgbà. Àwọn ẹgbẹ́ mi lọ́wọ́ mi o àwọn ìgbẹ́kẹ̀ ìjọba àti ẹgbẹ́ ọ̀rọ̀ kí lọ́pàá tọ́lọ́pàá láti ká lọ́ọ́ jẹ́ra alẹ́gbẹ́ra ọlọ́pàá rẹ̀ wọ́n pàṣẹ àtàkùn ilẹ̀ ní sí ayé ìlú ṣe ẹ̀sìn ní ọlọ́pàá gbé owó máa kọ́kọ́ láti ilẹ̀ ilẹ̀ ìwà máa ń sọ ọ̀rẹ́ láti ọ̀rọ̀ wa ọlọ́pàá ẹgbẹ́ ìjọba wù ní nínú àwọn obìnrin ẹ̀yẹ́ ìlú tó wù nínú àwọn ọ̀rọ̀ gbà fún ẹ sọ́mi ti ìyàwó èyí ẹ̀sìnlẹ̀ ẹ̀sìnlórí àǹsìnlọ́gbé ìjẹ́bí ọlọ́gbé ẹ̀yẹ́ sọ pé ọlọ́pàá pàṣẹ ọ̀nà bí ó wọ́n tó sí ẹ̀yà ẹ̀yà pàṣẹ àdáyà pàṣẹ ọ̀nà bí ó wọ́n tó sí ọ̀nà bí ó wọ́n tó sí inú ká pé ìjọ kan ní àdúgbò wọn jọ kan ní. Ìdílé ti di ṣíbí kò náà ìdájọ́ ní pé ó ní ìyàwó ti ṣe. Ṣùgbọ́n apáta pé ìyàwó ti ṣe kọ́ ìpìlẹ̀ ìjọ ṣe. Ìlà tí wọ́n wà ní wọn wá àtúntò ọ̀rọ̀ wọn ní ọ̀sọ́nà. Ẹnikẹ́ni ti fún lọ́wọ́ lórí ìdájí ẹ̀sìn rẹ̀ òní fún wá ilẹ̀ lọ lọ́wọ́ tó fi kọ̀ sí ti ìdájú tó kù. Ilé ìsọ fún wa wípé ìgbé ìyàwó ìjọsìn. Ara àkórí àkọ́kọ́ pèlè náà ẹ̀mí. Ilé ìjọsìn fún wa wá ní lórí àwọn ìgbésẹ̀ yìí tí ń bọ̀ lẹ́yìn tàbí àtàkùn orí ìgbéyàwó ti jẹ́ ìmọ̀ ìsọ̀rọ̀ ìjábá tó àti àwọn ìjọ tí a bá tó yẹ kí ọ̀rọ̀ mi àti ọgbọ́n ọ̀rọ̀ mi ó fi ẹ̀sẹ̀ láti rọrùn. Bákan nu àkọlùmọ́lẹ́ ká sí lórí ìyàwó títí onáde wípé yáàtú nílé ayé wọ̀tọ̀ ẹ̀yà máa dá apá ìyàwó tí ó sì máa ní múlẹ̀ sàn lọ́dọ̀ ọ̀gbọ́n nínú wọn ní wọn dáadáa lọ́dọ̀ ọmọ. Nígbà tó sáwọn ọ̀rọ̀ dáadáa lọ́dọ̀ náà sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ sọ̀rọ̀. Àlọ́bí wọn ti tó ṣe àdìmọ́ ìsọ̀rọ̀ àtọ́kùn. Ẹnikẹ́ni lọ́kùnrin tó máa sọ máyà owó ẹ̀ àdájọ́ ní yọ ọgbà láńyá. Àwọn tàbí àdájọ́ ní yọ ọgbà sí pẹ̀lú àyà àti àkúnmẹ́ṣẹ́ àgbẹ̀jẹ̀. ويكون لهم أجر يثمر بفقدر الله الذي يكرم إلى البيت ويتطهر من ذات حرامه إذا كنت أبيع إليك أني فرحت أبقى بحيث يغوي فيوم بدأ فيوم الفسد àwọn tàbí níbẹ̀ ní ó pẹ̀sẹ̀ tó bá bá tàbí ilé ìyàwó ẹ̀kọ́ wáyé òmìnira lánàá yọ̀bọ̀ lánàá فقال النبي صلى الله عليه وسلم في الانتحار الزهري آه، يعني قال من هو الله ولفظ من احد المبشرين بالجنه بما استطيع من القدر الذي بدل يدرك لنا غدا الا يوجد به على ذلك الصديق وصاحب النار يدرك على الحر والمسعود حتى الأمة التي جعلها من كل مراتب ولا تجدون يمكن والنظام يقول ونص عليك من تلقيتات من من توصل في ساينس اوف لو àpẹẹrẹ tí ìjọba ń fi àgbẹ̀ àwọn ìgbé lẹ́yìn àgbẹ̀ wọn wọn ti bẹ̀rẹ̀ ọ̀dọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ ẹgbẹ́ ìgbésẹ̀ ní ìgbésẹ̀ ọ̀rọ̀ pé ìtọ́jú lórí ìwà ìwà ọ̀dọ́ wa fi sí ẹgbẹ́ obìnrin tọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ọgbẹ́ ìdájọ́ yóò bẹ̀rẹ̀ ilé ìjọba ìyàtọ̀ ní ẹ̀rọ àtàwọn nípa ìlà yẹ̀rì ìlà yẹ̀rì ìmọ̀ràn ìlà àkọ́sọ. Ojú bá ẹ̀rọ ìlú tó ọ̀rẹ́ ẹ̀rọ láti wọ́n nà. Ìlà tó bá tẹ̀ nígbà tó yẹ kí ẹ̀kọ́ wà lórí ara ẹni ní ìyàwó abẹ́ni ní ìṣe ìyàwó lọ́tẹ̀lẹ̀ ọmọ. Òbẹ̀rẹ̀ tó ń pa ìyàwó ọ̀rẹ́ ìlú ìyàwó ló máa ń lẹ̀ sáńtà lọ́dọ̀ ọlọ́run ẹni ló máa bẹ̀rẹ̀ sọ lọ́dọ̀ ọlọ́run. Olùkàwájú ẹgbẹ́ orúkọ ẹni olùkàwájú bàbá ọmọ mẹ́rin wọn lọ àwọn ọmọdé aláwọ̀ ìlú sáré. Látara ìyàwó síbi ara sáfì láti ayé ìwọ́n bá tó sí ìyàwó. Àlùwọ́ ọgbọ́ ọmọ obìnrin náà ń Jọba pé wọ́n fà ní dáadáa tó ń bẹ láta ìyàwó sí pé ká tó ní òṣèlú pé tó bá dé ìyàwó òṣèlú ìrànwọ́ èdè ìrìnà ní mọ́tẹ̀lúwẹ́rẹ́ alọ́kọ aláya tí ó máa tó bá alọ́kọ aláya àwọn tí ìyá ń Kapa population in India, we are not 400 million. Yes, I will. Eh? Last year, in 2018, one of our employees were in India. Yes, I will. Kapa, for As the Lord was liar. Ìlànà ìsọ́kọ̀lọ́wọ́ ìsọ̀lá lórí ọkọ̀ ní عن قبلة وجاء إليه قبلة النصارى الذي تصلنا عليه تصلنا عليه تصلنا عليه وأن أصحاب اليوم الحديث ولما الرحمانية ولما دعوها فقدرناها عليهم فما رأوا حق رعايتها أو النصارى كذلك وأحل الله àjùmọ̀ ìjọ àti ìtajà àti ìṣẹ̀lẹ̀. Ọlọ́ta wò àwọn aláṣẹ́rẹ̀ àwọn olókùnmọ̀ tó mọ̀ lọ. Wọ́n lè ta ẹgbẹ́ ipa lọ ká ọlọ́run mọ̀ pọ̀ nínú ìgbẹ́ lẹ́yìn. Tó oyún àwọn ẹ̀dá nù. Wọ́n ti lọ wá ونحن ونحن أثر سبيل الأمور لنحصل في الناس عملتم في حاجة من جسم لا وزنين Lọ́gbé ẹ̀sìn obìnrin ẹgbẹ́ fún nígbà tí ó bá fún ọlọ́pàá àti láyà. Ọmọ ilé ẹ̀sìn ní ìyẹ̀ tí ó ti wọ́n wọ́n ìyẹ̀ tí ó sì ní ìgbéyàwó bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀rọ ni wọ́n bá dáná lẹ́nu yóò sọ fún ilé lórí wọn. Bàbá sọ ní ìfẹ́ bàbá pẹ́sù ló pàtàkì jẹ lẹ́yà sẹ́wọ̀n. Ìgbà tó bá fún ọmọbìnrin lébi lọ sí lóṣì ọdún sí ọ̀dọ́ ọmọ ìgbàlódé ti sọ̀rọ̀ alẹ́ lọ́lẹ́ pẹ̀lú. Ìgbàlódé ti sọ̀rọ̀ alẹ́ lọ́lẹ́ pẹ̀lú. Ọ̀pá ìyá ọ̀sán sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ alókòtì ọdún ọmọ ọ̀pá ọ̀pọ̀ ló mọ̀ sí ló dájú ọmọ ọdún ìbànújẹ́ kò sọ kalẹ̀ lọ́dẹ̀ mọ́. Ọlọ́run mọ̀ a lẹ́yìn kan wá kalẹ̀ yẹ láti ẹwà mọ̀ ẹwà fún ìwọ̀n fẹ́ẹ́lú ìwọ̀n fẹ́ẹ́lú ni ló mọ̀ sí ìbànújẹ́ tó ń bì í. Yọ̀rọ̀ bá ti ẹni bá ti máa lẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀mí àti tó kọ́kọ́ ọ̀rọ̀ yàrá tó máa ń tàbí àti ìlú àti ló bá ti rí ìlú bá pọ̀ bẹ̀rẹ̀ ní ìjọ ọkọ̀ ọdún ní ọ̀nà àtàkì ilé orí ti pẹ́ ọdún tó bá lẹ̀ yìí wọn. Ẹ ló wà tó látara yìí ara lórí orí akọ òfin láti ìyàwó láti bẹ̀rẹ̀ kí ni ìbájá lọ́wọ́ lè mọ̀. Ẹgbẹ́ nínú ẹ̀ ọ̀dún ti àbùkù jẹ́ tó wà láti mi ò tó wà lára òmìnira ìyàwó ti tẹ́ ní láti lè yàrá nípa àkọlẹ́gbà àkọlẹ́gbà bẹ̀rẹ̀ òun àti pé kí ní sáyà wọn lọ wọn lọ bọ̀ wọn. àánú àti ìfẹ́ obìnrin rẹ̀ ìrònú ọlọ́pàá wa kàn yẹn tó fi àwọn ọ̀sẹ̀ ọ̀pọ̀ àtàlẹ́ yẹn. ọlọ́pàá ti fi wọn lọ sọ́wọ́ wọn ni àyà ti àkọ́ra ọlọ́pàá mi máa fún wọn. كسر إلينا وجعل بينهم موده ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون رب يجعل Òtàtí pé ó yẹ fún ní àyà, ó yẹ fún ní ọkọ̀. Látara àyínà ní àkúsí mọ́, láti rí sí mọ́. ليس المقصود والجهود بما نشر الناس في قبيلتكم ورجالاتكم وأصلكم إنما المقصود بذلك هذا الدين لا تستعجلوا آه، آه، ومكايات إلى خلق أنفسكم يعني من قبيلتكم ودولتكم لا يكفي كل يوم أن يكون يوم يوم يوم يوم يوم يوم onímọ̀ tó dájú pé ìlú yòówó láwọn ní àtẹ̀jẹ́ ọ̀sá nílé wọn ìdè ìlú náà yé lọ́wọ́ yà pẹ́ bí wọ́n ti fi pẹ́ ọ̀sá bẹ́ẹ̀ ni gbogbo àti olùfẹ́ ìjọba ọmọ ọmọ nínú ọ̀yà ní ìdílé ti mọ nínú ìdílé tó gbé ìlú ìgbà yàtọ̀ ní àwọn bá ti rí wọn ní agbára. أو ما تصرف بين الإنسان والدين lálẹ́ tó ń sùn. àríwá bá ti wọ́n ní kọ́lẹ́ ẹ̀kọ́. ó yàtọ̀ sí àwọn bá wọn ní mẹ́sàn-án tàbí ìlà nínú àwọn ọmọ ẹgbẹ́ òkè ẹgbẹ́ ní láti ìnáwó ilé ìyàwó ìyá ìyàwó لما قال الله تعالى لأنفسكم يعني لجنسكم فذلك الرجل أكل وزان من الوزن من مكة وأنت يا أبو الحكيم ولما الرجال ظلموا òbí jésù jọba wá pọ̀ òyà pé ìran ìdí jésù ọjọ́ kan wá pọ̀ àmì ọlọ́run àmì ọlọ́run tó lọ́jọ́ rẹ̀ rí àwọn ọmọ lẹ́ta ọlọ́run lẹ́sọ̀ nínú ayọ̀ rẹ̀ wọ́n pàtàkì púpọ̀ nínú ìgbéyàwó asáyà wọn lọ wájà ní ìwọ́rọ̀ àánú ìfẹ́ àti kéde ọ̀rọ̀ ẹ̀ àti ìfajà rẹ̀. Àdéhùn àwọn bàbá ti wọlé ìfàyàfàjà rẹ̀ àkúbẹ̀rẹ̀ òun náà ní ọmọ. Oṣù àkọ́kọ́ àti ìfọwọ́wọ́ wa ní ọ̀sọ́dà. لما جاء إليه رجل فقال يا رسول الله إني أصبت امرأة تحت منزلي وجد أبي لكننا لا ندري أفتتزوجها يا رسول الله فأجابه فقال النبي فقال لا olórí obìnrin ọkùnrin wà ní ìsinmi ọ̀nà ẹ̀ yóò sì lé níyà wà pẹ́ẹ́pẹ́ mọ́tò ti di náà tẹ́lẹ̀ fẹ́ anábìrì lò olórí ti di fẹ́ẹ́ anábìrì lò làtúrò ti di fẹ́ẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ìgbàlódé وبعد منكم الأمة يوم القيامة وفي يوم القيامة الذي هي ما سيره أن يمسك فيسلم من ذلك تصبح صاحبا من وتصبح صاحبا من القيامة لم يكن يقول الجماعة على قوية الجنة ولكن إذا جاءوا فيه تاخذ به المودة والرحمة بين الناس látara ìyàwó sí ọba ti ṣe ìyàwó ápùlẹ̀ ti ẹ̀tẹ́ ẹ̀tọ́ ní mọ̀lẹ́bí rẹ̀ ó ti fẹ̀ lóṣù àtẹ́lẹ̀ ọba tó ń fẹ́ àtàbí tó kù ọmọ ọ̀fẹ́ ìwọ̀n ẹ̀tọ́ rẹ̀ ní àyẹ̀wọ̀n ọyọ́ sí ẹ̀rọ ti ní bọ̀dẹ̀ bí lọ́wọ́. Torí mi látara nínú o látara ìyàwó ti pé a máa ń ṣe àlékún àwọn alásùnmọ́ ẹni àti àwọn tí wọ́n ga rẹ̀. Bí o bá ti ti ti ra àwọn ìdílé rẹ̀ lórí ti pé àná ọlọ́pàá bá kọ́kọ́ tó rárẹ̀ ọ̀pá kàrẹ́ yìí. tó wọ́n ti máa wọ́n ti gbé ìyàwó ní wọn náà ti lọ́kọ̀ mọ̀lẹ́bí ètò ọkọ̀ ọ̀kan sí àpọ̀ lọ́wọ́ ní máa tó ṣètúnṣe wọ́n ti mọ̀ wọ́n gbé ìgbà nílé rẹ̀ wọ́n ti lọ sí ìpàdé wọn àná rẹ̀ náà tó dáadáa náà tó ń gbé ọ̀dà láyé. Anasini ọlọ́sọ̀rọ̀ ọ̀dọ́ sọ́lọ́dún kọ̀ọ̀kan ẹ̀yìn ọlọ́pàá wọn lọ́kọ̀ọ́ba látàwọn ẹ̀sìn ìyẹn àtàwọn ẹ̀sìn ìyẹn látara kíníọ̀ látara omi وجعلناه نسقا وسكرا وكان ربك قديرا الله تعالى ويجزي نصرا او اسكت يعني لما bẹ́ẹ̀ náà láti ilé àti àna ọ̀rẹ́ ìrìnlẹ́mìnà ìjọba ní ojú rí ọ̀rẹ́ ìgbóni mẹ́ta àwọn ọmọ ẹ̀rẹ́ ìsáìsáì ìjọba ẹ̀rẹ́ ìsáìsáì ìjọba àwọn ọmọ bá ti sábà ní ìyàtọ̀ láàrin wọn àwọn ọmọ Ibi tí bá bẹ̀rẹ̀ láti dáadáa bí mo àmọ̀ ìyàtọ̀ láàrin ìjọba mo fún àwọn eléyìí sáìdì bí wọn, mo fún àwọn eléyìí sáìdì bí wọn. Ọlọ́run bá wà láti pé وصفي بدا تسيرين أبي عنا أبي عنا أموال بموال أنتم له أنا Ìjọ wa ká sọ pé ó yá, ó ń sọ àjẹ́ àjẹ́gbẹ́ta, náà fi kú ẹgbẹ́ tó lọ sí ìyàwó, àkọ́kọ́ sí ìyàwó, ìgbà ọ̀gbìn, ó yẹ kí ó lè yàwó àná rẹ̀. Jọba, látara wá ìyàwó, irú ìjọba yóò máa tẹ̀lé alùpàwọ́ ìdájú wọ́n kọ́ ọ́pàdé lẹ́yìn náà. ara kòrí ìṣàkóyọwọ́ àwọn ìwádìí láti ìyàwó nù. bákan látara ìyàwó ìjàmá yàtọ̀ sí alàdáàdì rẹ̀ káwùdà àwọn òbí nínú tó ń fa ìyàwó náà ní àtọ́kọ́ àtàríyá ìgbọ̀rọ̀ máa fẹ́ mú ọkọ̀ wọn pé ní ilé afẹ́fẹ́ yìí afẹ́ mú àláàfẹ́ ọmọ wá sáyé orí gbogbo ọmọ títí a bá ṣe káfọ́ wá sáyé láì lè fa ní áfíríkà mẹ́ta lórí ẹni tó jẹ́ òbí rẹ̀ lóbìnrin ìwọ ọmọdé wọlé lòsí náà ọmọ sí náà ọmọ ọmọ orí ìdájọ́ ti ẹ̀lọ́pàá bá òkun rẹ̀ ọ̀sánlọ́wọ́ lọ́dọ̀ máa ẹnu tó yà wọlé ìgbóná ìgbésà máa ń sọ̀rọ̀ ìyàwó ó yẹ kó yẹ ọkọ ó sì yẹ àyà náà dáadáa wípé látara ìyàwó ṣíṣe ní bí ẹ̀kúnyé lórí tó sọ̀rọ̀ ìlú mùsùlùmá bí ẹ̀kúnyé lórí tó sọ̀rọ̀ ìlú mùsùlùmá àwọn ọ̀gbìn tá a fẹ́ ṣe ṣíṣọ́ fẹ́ lọ́gbà ní afẹ́ ẹ̀sàmì afẹ́ bíbí ìdílé mùsùlùmí gbogbo ilé ìgbà tí wọ́n rẹ̀ mọ́ bàbá àti bàbá wọ́n so wá pọ̀ tán tí bá sọ̀rọ̀ bá bẹ lágbára wa ìrìn àjò rọrùn ní jẹ́ afẹ́ta tó sì ilé oṣù ní ìbá wa àti màdánù wà bá ìgbéwò náà ní kọ ojú ìfọ́ sábà tó kún láti kọ̀ọ̀kan lára wa àti mọ́tò àbáńtà lọ́fẹ́ sí i torí ní ìyàwó ti ṣe nínú ọ̀dà sáńtì tó bá ọ̀dà sáńtì tó yẹ kí oṣù mẹ́fà ọ̀kan gbé ó dúró sí ìyàwó òun àti pé pé ìyàwó ti fẹ́ ṣe ní kọ́ ọ ọjọ́ tó ti jáde nínú ẹ̀jẹ̀ ní ìlú ìṣòro tó ti pọ̀ sí gẹ́gẹ́ bí ìgbà gbogbo wa lẹ́ẹ̀kan وأنا الذي تصورت الموجود المولود به فإني مكافئ بكم الأمة يوم القيامة يشفع تأمين بحسن القيامة ومن الدراسة هو الإخوة منه وتساقط للكافر قدر المسلم ونهزم في صداقة المجامعين من الانتهاء القلوب látara ìyàwó ṣíṣe pé àwùjọ amáhàn tìrì àwùjọ wa amáhàn àlàáfíà kúrò nínú àwọn ọmọ àti àwọn ọ̀dọ́ ẹ̀yà. Tòun ní látara ìṣòyàwó àwọn ọ̀wá kúrì yóò máa jẹ jáde kí ni wọ́n lọ mọ kó wọ́n láyé. Kí ni gan-an wá ná yọ ọ̀gá nínú ọ̀gá ọmọ tí o ti yà lórí ṣe ọmọ lórí ọmọ tó bá tẹ̀lé lórí ìgbàlá àkóso owó àbí fọ́ọ̀mù àbórí pápá àbẹ́ tẹ́lifí náà tó wà ní àtúntò ìgbà ẹ̀rí pé ó ti yẹ ìka bẹ̀rẹ̀ fọ́ọ̀mù ó sì lè fi owó wà sí ó sì ti bẹ̀rẹ̀ lọ. Ìṣẹ́ tí wọ́n á ní lórí àlàáfíà ìgbà nílẹ̀ àwọn. Obìnrin tó kó sì lọ́kọ àti ìtọ́jú wọn sì níjọ náà àti tó bá ní ìbára ti pé ẹgbẹ́ ìgbọ́dọ̀ ọkùnrin sọ́dà láti ló bá tó àtọ́nà sí ọ̀dà ẹ ìmọ̀ àtọ̀ igi àzìyá wọ́n ní máa àtọ̀ igi títí máa فهذا حرام وهذا مكروه بدل المقول لله وحرام وكبر مكروه يلي قتله أتي عرفة مكروه به من يكون ذلك àti ìmọ̀sáde kọ́. Báwo dábọ̀ ṣe tó nípa lóní látara àtẹ́kọ̀ọ́ ọkùnrin àti obìnrin tí ò bá sí ìyàwó jàmá nínú ọ̀sán tí àpapọ̀ àwọn òní ó mọ̀ sí oṣù mọ́jú ní díẹ̀ yóò máa ونستخدم لذلك بلور اليوم على ذلك اليوم في ثلاثة العلماء من ماذا من الأقوال الفتاة تضع اليوسف أو لا تضع فيها يوجد ما هو يمكن الذي يسلمها الله عز وجل على أصحاب الفواحش tẹ́lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ táwọn tí wọ́n bá gba ẹ̀kọ́ pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ àwùjọ tó bá ti gba ẹ̀kọ́ oríṣiríṣi ẹ̀sán lọ́wọ́ wọn tẹ́ ti fún wọn. ẹ̀rẹ́ tí ó lè tó ọ̀rọ̀ àtàrí kan fún sọ́nà ìwádìí àbí àbúrò wọn jẹ́ kọ́ sí ilé àwọn tó gba ayà yìí wọ́n ti ṣe ìdùnnú àti ìdùnnú ọ̀sán ìdùnnú ọ̀sán ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó fẹ́ ìfọ́nà bàbá yìí bí ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó fọ́nà bàbá yìí wọ́n lò sí ìrẹ́lẹ́ ọ̀sán pẹ̀lú ẹ̀ bàbá báyìí láti láti ẹ̀dá sí ìbọnú ẹ̀ àti ìbọnú ẹ̀ wọ́n tún ní omi tó ń bọ̀ tó jáde omi omi omi ọ̀nà lọ́wọ́ ló ta gba ọ̀ yọ ní sàmì àwọn ọgbà ọ̀hún wọ́n ti fi àgbègbè yàn gẹ́gẹ́ bí ẹ̀ Io passate con la nuova le provo da tanti conosci la lucidità, alle grandi cristiane, vogliando lo discorrere, quindi al fine, voglio essere di lì, di essere da tanto da alla nostra. Allora come poi allora la cara realtà lì, music music comuni. Allora ma se è che però quando sono solo di annuro, e allora ma sono ونوكله أفقيروا الأيام منكم والصالحين من عبادكم وإيمانكم إن يكونوا فقراء يؤمنهم الله بالفضل والله غفور عليم الله يرفع رسول الله يعظم ìgbàwọ̀ ẹ̀rọ ìlọ́pọ̀ ìyàwó ìlóbìnrin ẹ̀yẹ́gbó ní sáìsì ara fún ìdókòlóbìnrin lọ́pọ̀ fún ìdókòlóbìnrin lọ́pọ̀ lóbìnrin ẹ̀gbọ́n ní ọkọ̀. ẹ̀fọ́ ọkùnrin yẹn lórí ẹ̀rọ náà láyà ẹ̀jẹ̀ tí kò fi ṣe ayé tí wọn náà wọ́n gbé méjì. ìyá fọ́nà kò fara àbẹ́ àwọn ọmọ tí ó ṣe ayé àìsí ọwọ́ lórí ìgbìmọ̀ ìgbìmọ̀ ọgbà omi ìgbàlè ọlọ́pàá صلى الله عليه وسلم الحديث ثلاثة أو يمتع حق عظيم ẹ̀kọ́ ní olùsè ní ọlọ́sọ̀ di ọ̀rọ̀ ní ọ̀pọ̀ rẹ̀ láti máa wọ́n mẹ́ta lọ́wọ́ láti máa wọ́ láti ràn wọ́n lọ́wọ́ àkáàtì mú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ orí tó ní àgbẹ̀ والرسول الذي الله والنعم الذي يريدني ولا أعفى النبي صلى الله عليه وسلم ولا تقولوا الله يرى من قريش láti ran àwọn èèyàn lẹ́tà kan lọ́wọ́ èèyàn lọ́wọ́ tó ń yí máa ṣe àkọ́kọ́ ni wọ́n ní ẹrú tó gba ìjọba lọ́wọ́ tí wọ́n máa fúri kó o sì jẹ owó lọ. láti ṣiṣẹ́ tó wọ́n fi ra nígbà tí ó lè máa fi owó gbogbo wa sí lọ́rùn ọ̀gbọ́dọ̀ ìdásọ́lọ́sí jẹ́ tó máa ń gbóògùn.

لأنه يقال لقومك أتصال قوة على الإخوان الثاني والإخوان لقومهم ونعرف الأمنيون الذين لا يعقلون سبحان الله الأخبارية الذين لا يعقلون يقولون هذه ولا الأمنيون العبد العاقل يوم يوم تصاحب لا خير من يصل ليه؟ لأنه كريم torí pé nígbà kan nígbà kan. bákan náà sẹ́yìn ní abúlé àti ìṣẹ̀lẹ̀ ilẹ̀ náà ẹni tí ìjà lọ sójú ọ̀dọ̀ ọ̀rọ̀ ìrànlọ́ ọ̀dọ̀ ọ̀rọ̀ wọn náà fi bẹ́ẹ̀ náà ẹni tó ṣe ìyàwó lẹ́yìn orí tó ní ìyàlá àpá èmi ní ojú náà ọ̀rọ̀ ọ̀gbẹ́ àtàwọn òbí عن طريق الجبر بن عمرو بن عاص رضي الله عنه وخرجه الامام البخاري في تاريخ اهل الانصار وذكر ثلاث عبد المسلمية اللهم اني اسالك الصحة والعفة العفة والأمانة وحسن الخلق في بالقدر ما هو الأمين ketika kita ada nanti tidak mungkin cuma kuat ما في الزواج الحفظ والعطاء ذكر اليوم اليهود يملك اليوم أن يصير مسلم أكل كل الإسلام أرى في الناسي وبرحوا باتوين ورحوا عليك الحالة ورحوا في سيارة يطلق على السبيل الحالي أقول لك كيف هذا ويقوم بمجد ìwọ lọ wọn bá bá ti yẹ kí ẹ ti kò yé ojú tó sá àwọn mẹ́tẹ̀ lánàá ni wọn kò ní kó lé lọ sí i ní ọlọ́pàá ara yóò lè di ọmọ àtàwọn tó bá ti máa ta yóò lálẹ́ ọmọ ọgbọ ti kú ìdí ọmọ ọgbọ máa ń yìí ọmọ ọgbọ wíwí ẹ̀kọ́ rẹ̀ ti ẹ̀kọ́. ọlọ́pàá ti kó lé lé yẹ wọn lè ta àwọn ọmọ mi máa lẹ fún ọ rẹ̀ orí ọ̀rọ̀ àkàkọ́jà àmì tọ́sí ìyàwó ìlú ìjẹ pàmí nínú wàrà níbi mọ gbogbo ìlú ọ̀sùn ní bẹ ní àgbẹ̀jẹ̀. So àwọn ọmọ ìlú àgbọ̀ ní ti abẹ́ká ní nípa pé kí ẹ̀sẹ̀ tó o sí ìyàwó ẹ̀rù ìfẹ́ ẹ̀sùn ìfẹ́ bí i tó bá ti mọ́ àdìmọ́lọ síwájú rẹ̀ yóò rọrùn ní ìfẹ́ ìlà ọ̀rọ̀ ìfọwọ́ ìlú ọ̀gbọ̀n ilé ìfẹ́ ọ̀sán. Tó àti ìyá ó lè pé iṣẹ́ ti lẹ́yìn bá ti kọ́ ọ̀dà sáńdé lórí iṣẹ́ ìyàwó ti pé inú ìgbà ó dàbí àdéhùn ti yá sáńdé ó sọ ìlú ìlú yá àtẹ́fà ìtọ́jà ìtọ́jà kẹ́kẹ́jì yẹn ìbọn àtúnṣe ìyàwó. That was the rejection, and the rejection is not that we overcome our wrong ìkan fẹ́ sí ọlọ́run ti wà lọ́wọ́ lọ́wọ́ mi lómi ní ìwà ọ̀fẹ́ ọkọ̀ ọ̀fẹ́ láyà sẹ́fẹ́ṣẹ̀ rẹ ọ̀nà méjì ló máa ń gbà wá láyà mo fẹ́ yin ọkọ̀ mo fẹ́ yin ara èyí tó fẹ́ sọ́wọ́ ọlọ́run wá ìtọ́nà fi ṣùgbọ́n kò ká kó ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ìgbà náà.

àtàbí àwọn ọkọ wa bá ti máa ń fi ìwọ̀n káàpì wá ẹ̀sà lọ́dọ̀ ọ̀wọ́ lórí gbogbo àtàwọn ilé wa ó sì máa ń kọ́ wa ní sí wà kàrá ní bẹ́ẹ̀ ló máa ń kọ́ wa ó sì kọ́ ọkọ máa ilé ti kó lè látàbí ti náà bá àbàbà sí àbàlá kọ̀ọ̀kan àtàzó ọdún àtàzó ẹ̀yìn àbàlá ẹ̀yẹ́ ti bá jẹ́ àtàzó wà láwùjọ ni. sọ̀rọ̀ wá tó wà sọ́kọ̀ yóò fún wọn pé wà láwọ lọ́lọ́ fẹ́ sùn ẹ́ wọ́n bá o sàn tó máa tóbi mọ́ èyí mọ̀ pé wà láwọ láti ẹ̀mí yẹn láyé kọ́ títí yẹ ìmọ̀ sọ fún wa bí tó kẹ́kọ̀ọ́ kékeré bí wọ́n kàn ẹ̀ ẹ̀ ẹni pàṣẹ àtọ̀kọ̀ kan ẹ̀ka tó dára bẹ́ẹ̀ ní wà lọ́wọ́ bí wà láwọ bí wà láwọ lọ́wọ́ bí wọ́n kù ilẹ̀ ti dání bí wà lọ́wọ́ bí wà láwọ ní ìbàdí sọ pé ẹ lọ́wọ́ ọ̀la olóòtú ẹ̀ ń ọ̀la olóòtú ọ̀la ẹ̀ jẹ́ àkókò rẹ̀ ọ̀la ọ̀la. Ilé ẹ̀kọ́ mi رجل رجل عن تصل تحريم امرأة رجعي امرأة رجعي والرجل لا دون الله أو تشكيل عبير والجهر تشكيل كل كما تصل رمضان مثلا ولا تحريم تشكيل كل يمكن كيف يمكن نجح nínú wọn kò bọ́ sínú títí oṣù ìyàwó tó lè bá àtọ̀tọ̀ olóògbé ọlọ́run kékeré bọ́dà tó wà tó àfẹ́sẹ̀ ọ̀rá ní sáńtà ẹ̀jọ́ àlọ́bìnrin káàkiri tó àyẹ̀wò lábẹ́ ọ̀pọ̀ àwọn ọmọ ọmọ ẹ̀yìn ìyẹn jẹ́ ohun àkọ́kọ́ tó sì pàtàkì púpọ̀ kódà àwọn sọ̀rọ̀ bá nàbì bàbá ìlú àti ìjọba ìtàkùn lọ wọ́n ti ń bọ̀ lẹ́yìn tó bá tó bá àwọn tó ti ṣe lára bí ọlọ́run ọjà pé fún tó bá ìlú ìlú ní ìlú bàtà lé bá pàdé títí wọn wọn ti kẹ́yìn lórí ọlọ́run lórí gbogbo àdáwọ̀ lè mú wọn àwọn ìlú ti dá wọn àwọn ọ̀rọ̀ àwọn tó wọn wọn àwọn ọ̀rọ̀ tó kájẹ wọn bá tó tó fẹ́ rà wọn tún ní ìbọ̀dá tó ti ká lórí ìtọ́fẹ́ fún àwọn ìtajà wọn tó wá sọ àpẹyàwó àti àgbọ̀ngàn ó padà pẹ̀lú bọ̀ọ̀ àgbọ́yé kan náà àgbọ́yé tí ó yẹ kó wà fún wa ẹ̀ẹ́dẹ́gbẹ́ kí á tó léyàwó ni bí ẹ bá tó lẹ́yìn yìí ká yàrá ló wá fún ìtọ́kọ̀ bá ti sọ́wọ́ ti wa ìfìyà ìtọ́kọ̀ ti sọ́wọ́ ti wa ìtọ́kọ̀ bá ti sọ́wọ́ ti wa nìyí ó kéde lórí ìtàkùn ìbẹ́ta tẹ́lẹ̀ ìgbà mẹ́ta ó wà lọ́wọ́ ìgbà tọ́lọ̀ ti sọ ọ́ ìgbà tó àwọn náà wọ́n tọrọ òwò ọ̀rọ̀ òwò dáadáa. ọlọ́wọ́ máa ní sábẹ́ orí rẹ̀ ti fa àwọn ọmọ pé lábẹ́ ní kò táwọn ìgbà tábù ní àwọn àti àwọn ará ilé àtọ́ sẹ́yàwó látara ọmọ ẹ̀ ọmọ sẹ́yàwó látara nínú látara ọmọ ẹ̀ لماذا وحصل يوم جمال يوم الدنيا فاصبر بذلك 这个世界的人，呃，我们没有任何的黑幕，我们没有任何的污污，我们没有任何的脏脏脏的污污，我们没有任何的污污，那你我身上一不累，做我们这个黄金的衣服，加上我们这些，我们这些黄毛衣服，哎。 wá sí àwọn ọmọ mẹ́tẹ̀ náà tó bá tó mi lè yàn bá wò ó kí ni mo gbó bẹ́ẹ̀ sí ìjọ mẹ́tẹ̀ náà lẹ́yìn lórí yóò fi pa nílẹ̀ tó àkọsẹ́ ìjẹ̀ lọ́wọ́ rẹ̀ orin tó lẹ̀ ó lè gbé ẹ̀rẹ́ ìjọba wò lára ọkùnrin náà láti ẹ̀fọ́ gbọ́ lọ́kọ̀tù ọ̀kọ̀tà ọjà kájọ òkúrò àwọn تولدنا ذلك بيدية ولوه أبي الشيطان الأنباء الفقير وحمل الأصوات الوزيين ورحمة الله عليه وغفر الله له ذنبه وذكره وأقوم الصلاة والمرات سليت بان لوس ريس لوس بيوت منهم كمان إذا كان ذلك Àbáyé ní ìtàlá wá kọ́ wù ó ní ẹ̀wọ̀n àti àwọn kàtà náà ní lò ní ẹ̀rọ àkọ́kọ́ wù. Èdè ẹ̀rọ kàtà tó kọ́kọ́ wù sí. Wọ́n ní pé kí ọba ti wá gbogbo àwọn nǹkan wọn ní. Ẹ̀gbọ́n mi kí ọba ti tó sẹ́yìn bẹ́ẹ̀ ọba wà sí ẹgbẹ́ àná. Wọ́n ló ń gbé ẹ̀sìn ní wájú ọlọ́pẹ́ ẹ̀sìn ló ká fún ju àwọn àwọn ẹ̀yọ wọn. Ìgbọ́dọ̀ ẹ̀sìn ẹ̀sìn

أخيك أخيك برحمة الظالمين جميعه ولن الذي عساكم وأستغفر الذين هو غرقا فتضمجوه وإلا تقم بالكم بالأرض ومرات كثير وبفتح عاصفة الذي تقرأ من كل أسلم وبركتكم بيومين لا تقفكم أحد ولا ليوم ولا تفسدوا بجهد الله تفسدوا بجهد الله àti ìwà ìjọba ìwà tí ò bá tó ń gbàgbé àwùjọpọ̀ ní kéde tó fẹ́ wọn. ẹni tí ọ̀sẹ̀ ti lò níwà lè kọ́lá tó ti yẹ ẹ̀sẹ̀ fún ìlú owó lórí wọn. Yorùbá sọ̀rọ̀ ní ilé ẹ̀jọ̀ wọn. tó ẹlẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ti fi lé ní ìlọ́wọ́ bá ní ilé ẹ̀kú lọ́wọ́ ẹ̀kú tí òṣèlú ti fi yọ padà wá tó ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí láwùjọ ìjọba lẹ́sìn oṣù tí wọ́n wọ́n nígbà tí ipò bá fún àpò rẹ̀ yẹ́kẹ́kẹ́ àti ọmọ lọ ìpolówó èyí fi àjọ wọn ni àti ìyàwó wọn nígbà tí èyí fi àjọ wọn àti kí àbá ìpolówó náà gbà ó bí ọba ti ilé ìlú ìjọ wọn. bí àbá ti jẹ eré tí àbá tó jọ wọn ní ni mo ká lọ́sọ̀dá yìí ni wọ́n kúrò ní látàrí ìyàtìmọ̀ lórí ìjẹ́ ìjọba ẹ̀rọ wa bẹ́ẹ̀ tí yóò ní wájú ọmọ yóò wọ́n wọ́n ní wọ́n ti yàtọ̀ ọmọ yóò wọ́n ti sẹ̀ lọ́dọ̀ máa tẹ́lẹ̀ bí òwò yóò ti yé ní wà. ẹ̀rọ wa ní ti ọ̀lẹ́ yóò ní wà tó bá gbówó yí ẹ̀sìn máa yà bá fún ó lè ṣe ti sí àpò lẹ́ka fún máa ń bọ̀ lẹ́kọ̀ọ́ sí alẹ́ ẹ̀ṣọ́lẹ́ ريشه كذا وكذا وكله كذا وكذا من يجمع ولو ما نتوصلنا ولو ما ولو ما نسمع نقول يعني àdúrà yẹn tó ti lẹ́nu ibi ọdún ìṣòro wa tó ń wà tó ń wà lójú òru tí wọ́n sọ fún mi ẹ̀yà ìfẹ́lẹ̀ nípa àwọn ọmọdé bá fi yín ẹ̀ sọ fún yẹn bí ẹ̀ ẹ̀ ẹ̀ dá lọ́wọ́ lọ sí ọ̀dọ́ ẹ̀ yá fún bọ́ọ̀ ẹ̀ ṣàdúrà fọ́nà owó lọ òwe lọ́rọ̀ ilé ìyẹn ṣàdúrà fọ́nà fọ́nà wọn àbá àwọn àwọn olùdíwọ́ lọ́rọ̀ oríwọ́ lọ́rọ̀ ẹ̀ tó káà tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ kàlẹ́bà lára obìnrin lára ọkùnrin mẹ́ta náà ni àti ìwọ́ wà ó sì lọ kó sí wọ́n ti tàpá àgbègbè ẹ̀ ọ̀dà sáńdé ìbọ̀rẹ̀ ẹ̀sùn ìgbà ìgbàlódé ọjọ́ àti àti ìwọ́dà sáńdé ààrẹ ni mẹ́tẹ̀ẹ̀ta yìí ló gbé ìdílé ìṣòwò ဒီမဲ့တော့ဘာဖြစ်ဖြစ်ဒီလိုမျိုးလာတာပြရဒီလိုတော့ပါတယ်ဆိုမှလာတာတော့ဆိုရင်ဒီကိုတော့တယ်ဘုန်းတော်ကြီးဒီကိုအဒီကိုလည်းသိနေအဒီကဒီရလာတော့ဒီလိုဆိုနေလို့မပါတယ်လားတာတာဟုတ်တယ်ဒီလိုပဲအဲ့ဒါကတော့ပြန်ပြန်ပါဆိုလို့ရှိရင်ဒီအဆောင်း أولا alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ẹ̀mí jẹ́ mùsùlùmí ajakúndà mùsùlùmá ẹ̀mí jẹ́ mùsùlùmí ẹ̀mí jẹ́ mùsùlùmí yálà tó wà máa fi mùsùlùmí olùdarí ni o yàtọ̀ ní kó omi fi ṣe yí wàá dábẹ́ ìmọ̀ àmàtà ní gbogbo ìyá ìwọ ṣẹlẹ̀ o jẹ́ mi tá a máa kẹ́kọ̀ọ́ wọn nínú sí rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú òdìsí rẹ̀ nígbà ìlọ́kùnrin yóò ní sọ́kọ̀ ìgbèrè ìgbèrè nínú gbogbo àwọn ìjọba àtàlẹ́rẹ̀ láti ẹgbẹ́ báyìí tó sùn yé o èyí tó tó jẹ́ ọgbọ́n tó wò àti bàbá ìdílé àtò náà yìí ní ọdún ẹ̀sìn lọ gbogbo ẹ̀yìn. ẹlẹ́gbẹ̀ẹ́sì òun náà lè fi bọ́ọ̀lù àbòjù kéde wọ́n dé àti àti ọkùnrin jẹ́ tó sùn kéde ìsìláàmù méjì ọ̀dọ́ لأن البلاد كيف هي المسلمين والمنفرد هي أن كل المسلمين المسلم مسلم تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتصوم رمضان ولبيع الزواج أفعلهم به سبحان ربي ثم تأتي عن نفسي دائما ووقع عن البدع والمحن سوى لا Islam menjadi utuh, mungkin juga berkumpul dengan pula berkumpul dengan utuh masih berkumpul. Asal aku dalam masalah ini, nomor tahu kan, ini masih ada. Ini masih ada yang perlu dipelajari Islam. Islam adalah ada orang yang menjadi أنت مسلم لله تهدي أنت مسلم قدري أنت مسلم الجبري أنت مسلم السوري أنت مشرفاتي كما صرنا به أنت تصل المكافأة والناس أنت تصل الراس الشرعي يحقق وقد يعني ماذا ذكرت في مجالك فتح الله جل ربي يوما راجعا ونفع عليه مضيف الأشياء أكثر لأن الأستاذ أكبر يعني مراجع الأمور الأكبر والشركة الأكبر والحمدين على الكبر والنقاط الأكبر أنا أرضى يومين أولي كل يوم يومين أولي إنه يجب أن يصبحين إذا الوظيفة ما هي المسعى المحطمة ثم أولي ريبا كل ما يصنع ريبا كل ما يصنع محرمات منه ìlà owó èdè lówó ẹ̀ máa tún kù. Sọ̀rọ̀ àti alẹ́ ẹ̀kọ́ ni wọ́n máa ń mọ̀ kí ní oṣù nílẹ̀ ṣe ní wọ́n ọmọ rẹ̀. Ìwọ́n lọ já òkun àlejò fún àárín wọn ọmọ rẹ̀ ìgbésẹ̀ nígbà wọn ní ìwọ́n lọ já òkun ní fún àárín wọn rẹ̀ ọ̀nà kọ́ni. كما قال قرآن في الرواية ومن قبل كلمته بمبتدع فقد قضى وإنما وقد قضى nípa ti ilé ìwà ọmọ rẹ̀ ní orí yíyá ẹni nígbà ló jẹ òkùnkùn yọ nítorí táà ní ọmọ fún àǹfà síkú àmọ̀tẹ́lẹ̀ fún lèmọ́ ìmọ̀dá àwòlà ẹ̀kọ́ ti fi àwọn ọmọ ọ̀rẹ́ rẹ̀ kò ìgbà lẹ́yìn ẹ̀ka tó sọ lórí tó sùn lẹ́yìn nìkan màdúrà ìgbéjà lẹ́yìn ó kéré sí ìyá lórí ẹ̀kọ́ tó wà.

ibi tí ó ṣe náà dáwọ́ dáwọ́ ẹ̀sẹ̀ lọ pẹ̀lú ilé àmì máa fi yàtọ̀ ẹ̀ láti lẹ́yìn aláṣọ́rọ̀ ìmọ̀dá akọ́wà ẹ̀sẹ̀ ní ó kà fi ojú ìtẹ̀lá sílẹ̀ lọ́kọ̀ọ́ láti jọmọ́ ọjọ́ tó lọ ìrántí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ gbogbo ìlú tí a sọ síwájú yìí náà láti fi ṣe ìyọ lẹ́yìn ó sọ fún wa nípa àwọn ọmọdé ìgbéyà tó máa fẹ́ fún ọmọ mùsùlùmí bọ̀ ọlọ́kùnrin àdúgbìnrin nígbà tó fẹ́ sí ìyàwó ilé jẹ ọ̀ràn asọ́fẹ́ lẹ́yìn náà ìwà ìjọmọdéwàbí kọ́kọ́ lẹ́yìn àṣẹ ìwà ọmọ fáta ṣe ìwà fáta wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ẹ̀ àti báwọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pàpé bẹ́ẹ̀ bá ti súnmọ́ yẹn sí bẹ́ẹ̀ ti wọ ọ̀rẹ́ ó sì wọ̀nà wá sí bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. ẹ ẹ ti ti súnmọ́ yẹn bẹ́ẹ̀ bá o lọ́kọ̀ àtàyà ọkọ̀ àtàyà náà ni ó lè tó súnmọ́ wọn gbà mí yóò bẹ̀rẹ̀ ní wàhálà àti èèyàn lọ. ló bá wọ́n obìnrin tí lọ yọ ọmọ ọdún fún bàbá àtàlọ́ sùn lóde bàbá ìtàkùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kalau ada yang masuk di luar ini, dia mesti orang yang boleh. Kalau ada yang boleh, orang yang tẹ̀sí wọn tó sọ̀rọ̀ yìí kì í kó láti ẹ̀kọ́ àtàyà wọn. Wọ́n rí bẹ́ẹ̀ àtàkì àwọn àbálàtà ní ẹ̀sìn àfẹ́kàtà ní kéye ìwà náà sí ọkọ̀ wọn sí àwọn ọ̀rọ̀. Lẹ́yìn náà ti yà sábà lọ ìwọ́n náà sábà yà lẹ́yìn láti wọ́n ọjọ́ sí wọn. Gbọ̀rẹ̀ ní ìpàdé àlejò ní àgbọ̀lé kan náà lórí ọ̀rọ̀ àtàsómi wọ́n yẹ هو سلبي بعد السلبية وبهذه الله أيها الإخوة اليوم معناها إن شاء الله هو في بداية الانتهاء أو الجدة أو حسن ليس بيعني كل يقول وجوانب كل يقول مثلا يفضل به ولمن هو ولمن هو ولمن هو ولمن هو يذكر السيد كان زيد بن جحش وزيد بن حارثة رضي الله عنهما وما يزيدون أن يكون مصالح كلمة تذكر ذلك جدا وعن الأرض تسوى جمال وأما ذلك كان Òṣùwà báyìí ẹ̀kọ́ àtàlẹ́ ilé wọn nípa níbi pàṣẹ pàṣẹ pàṣẹ ìlú ẹ̀ṣin lọ́wọ́ lẹ́tà kékeré o àìgbọ́ ara ẹni yé ìgbọ́ ẹni yé yẹ́nì ní máa ń tẹ̀lé ká ní ìyá àti ẹ̀kẹ́ fẹ́rẹ́fẹ́ akẹ́rẹ́ tí pa náà sọ̀rọ̀ láti fi ọjọ́ tó lè kọjá ẹgbẹ́ wọn lọ sí ilé wa ẹ má kó yóò padà jọ wọ́n padà rí láàrin wa ní ọ̀rọ̀ ẹgbẹ́ wọn nígbà tí ìjọba náà ti àti ìdílé láàyè náà ẹ̀sọ̀ bá wọn àti pé ẹ̀rí ló kó àwọn yìí bàbá náà lọ́wọ́ tó padà tẹ̀lẹ̀ ọ̀lẹ́ ìpadà ní káàmù ìyẹ̀rọ ìwádìí kí àtẹnudẹ bẹ́ẹ̀ àti إذا لم أن يكون هذا يقول لي تقول أن يكون سالما فإن التعلق والمعرض فإخوانكم من دين ونواجهكم إذا عليك فيما أخذوا به لكن ما تعمل سلوككم تبلغه وكان الله غفورا رحيما صاحب الكلمة صاحبك على الأعمال آه، مسلم كل مسلمين وكان صرف صفات الزوج الصالح وصفات الصالح الصالحه ìyàwó ilé náà àwọn ọ̀nà tí ó lówó lórí èso ọ̀rọ̀ àti àlejò méjì oṣù ọba ọba wà nígbà rẹ̀ lórí lọ lórí gbogbo lẹ́nu wọn ni ó sì máa bá tẹ̀síwájú ìdí àkọlé náà tó ń kúrò lọ́sọ̀lájú ìwúlò wọn wọ́n ti dáwọ́ àti ọlọ́run wọ́n ti ní àtìmọ̀ ọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìlú rẹ̀ wọ́n láti ọ̀rọ̀ تصل وعلمني وبه وتبرر فقال في البداية والحضرات السلام عليكم وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين جزاكم الله خيرا الحمد لله أدعو ربكم الله ربنا لا ترى السلام عليكم صلى الله عليه وسلم a sarrafa a cewa ni wani yi ma wani tsoron a yi wani makulai